wá wo àwọn tó lọ ń spa ilé Ìgbò ẹ wá wo àwọn tó lọ ń spa ilé Ìgbò. So Macaulay now said we should not interfere in the matter that should not be doing. the master. So if they know me, at least on their own they can tell you that if at all we are monk, they will tell you that we are monk. If at all. But I I don't know anything about these people. Between God and man, I don't know them from anywhere. One, only one time to like assist. Macaulay now said if we don't any, we should just be, we should just, we should just be going back. Mm. You understand? Instead, we should just going back. So on the, on the place of we going back, they just held us that they, that they, that they went to, that, that we are among them. I said, but I'm a police, but you see me say, now talk by Kade. I want support them. I say I want, like, uh, stop the fight. You see me kind of go for I'm not saying I know anything about it. Ẹ wo àwọn tó ń gbìyànjú láti wọ ilé Ìgbòho wọ́n ń try láti rídìí máàpù ilé Ìgbòho ṣùgbọ́n ọwọ́ ti bà wọ́n o ilé Ìgbòho ni wọ́n lọ wọ́n gbìyànjú láti spy wọn ẹ̀yin náà wo gbogbo wọn ẹ wo àwọn tó lọ kódà ètò ṣe wá ní kàyéfì ń bẹ̀ ni pé àwọn kan bẹ nínú wọn wọ́n wọṣọ military bẹ́ẹ̀ sì làwọn kan wà nínú wọn tó wọṣọ ọlọ́pàá pẹ̀lú àwọn tí wọ́n ń lò láti lọ fi spy ilé ìjọ wa yẹ kí àwa Yorùbá ká dìde ká máa ṣàbúrú fúnra wa nígbà tí gbogbo Yorùbá ń gbìyànjú tí wọ́n ń ṣe akitiyan tí Ìgbòho sì ṣáájú pẹ̀lú akitiyan lérí pé kí Oòduà kó fẹsẹ̀ rinlẹ̀ a sì ń gbìyànjú ẹ̀yin náà dẹ̀ ń wọ́ náà bẹ́ẹ̀ sì fẹ́ ba ti bẹ́ẹ̀ sì fẹ́ lẹ́ fẹ́ ba ti Ìgbòho jẹ́ bẹ́ẹ̀ sì fẹ́ pa ti Ìgbòho bẹ́ẹ̀ sì fẹ́ pa Ìgbòho ẹ lè rí Ìgbòho pa torí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ti ara rẹ̀ nìkan kọ́ iṣẹ́ ti gbogbo ìlú ni iṣẹ́ kó lè da gbogbo ilẹ̀ Yorùbá ni torí pé tó bá da tán Ìgbòho nìkan kọ́ ló máa jẹ níbẹ̀ ẹ̀yin náà á jẹ níbẹ̀ láti jọjọ́ yìí àìmọye ọjọ́ àìmọye ìgbà tá a ti wà lẹ́nu pétò ìyà ń jẹ yorùbá yorùbá ń dààmú ó nira fún yorùbá yorùbá ò gbọ́ra wọn yé àríyàn kankan dìde ìgbòho ló wá dìde láti gbáwájú láti ṣáájú ogun láti ta gbogbo yorùbá jí ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan níbi oorun tí wọ́n sùn ṣùgbọ́n o ẹ wá wo ọmọ yorùbá tó tún lò tó tún lò against yorùbá ẹ wò wọ́n o àwọn náà lẹ́rìí yẹn o sẹ́yìn rí gbogbo wọn àwọn ni wọ́n lò láti máa lọ spy gbogbo ilé Ìgbòho láti wo bí Ìgbòho bílé rẹ̀ ṣe tó láti lọ wo àyíká gbogbo ilé Ìgbòho ọ̀nà tó fẹ́ gbà sábúrú ìwo ni tọlọ́pàá ìwo ni ti military man ẹ sì bẹ̀rù Ọlọ́run ọba gbogbo ẹni tẹ́ gbèrò pé ẹ fẹ́ ṣe aburú fún Ìgbòho ẹ lè ní kankan sí fún Ìgbòho mo rọ gbogbo ẹ̀yin yorùbá pátápátá ìṣọ̀kan wa ló jà jù àjọṣepọ̀ wa ló ṣe pàtàkì jù ẹ jẹ́ ká síra wa ní òṣùṣù ọ̀wọ̀ kan ẹ jẹ́ ká dìmọ̀ra wa ká síra wa lóṣùṣù ọ̀kan ẹ jẹ́ ká gbọ́ra wa yé ẹ má jẹ́ ká ṣàbòsí ara wa ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ ara wa ọ̀rọ̀ tá a bá jọ sọ tó bá gún régé ẹ má jẹ́ kó di lọ́la kó di míì mọ́ ẹ má jẹ́ kó di lọ́la kó di báwo ló ṣe wá jẹ́ ẹ má di lọ́la ká tún máa wòra wa lójú ẹ jẹ́ kí ẹsẹ̀ wa kó rinlẹ̀ lérí òdodo ọ̀rọ̀ lérí ìmọ̀ kan ìṣọ̀kan ìṣesí kan tí ilẹ̀ yorùbá bá dúró ìgbòho nìkan kọ́ ló ní ilẹ̀ yorùbá gbogbo yorùbá ló ní yorùbá gbogbo alápàdà máa gbádùn ẹ̀ ṣùgbọ́n tí ẹ bá jẹ́ kílẹ̀ yorùbá dúró á máa jìyà rẹ̀ títí lọ ni títí lọ láéláé ká tó èèyàn tí ó dìde tí ó ṣáájú tí ó ṣàkè bírú Ìgbòho yóò pẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sá sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ló ń forí ẹ̀ sá pamọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń sá sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nínú ilé làwọn ẹbí rẹ̀ mú mọ́lẹ̀ pé tó ọkọ mi ò mọ́ pa mí ṣùgbọ́n Ìgbòho ó fi ara rẹ̀ sílẹ̀ fún wa àwa Yorùbá náà làwa tún dúró báyìí ẹ wo àwọn ọmọ Yorùbá ẹ wo àwọn ọmọ Yorùbá tí wọ́n mú lónìí ẹ wo ọmọ Yorùbá ẹ wò wọ́n ẹ wò wọ́n ṣe ẹ̀yin náà ti rí wọn àwọn ni wọ́n ń spy ilé Ìgbòho wọ́n fẹ́ bà nǹkan jẹ́ ṣùgbọ́n ẹ kéré o ẹ tí ì pọ̀ tó ọlọ́run dẹ̀ ní fún yín ṣe ẹ dẹ̀ ní rí ṣe láéláé Ìgbòho máa bá ṣe ẹ̀ ń Ìgbòho sà Sunday máa bá iṣẹ́ rẹ lọ kò sẹ́dá kankan tó lè di ẹ lọ́nà ikọ́ kan kì í kọ́ ìjù lẹ́sẹ̀ iwájú iwájú lọ́pẹ́ ìbìtì rẹ̀ sí Ìgbòho máa sùn níwọ̀n nìṣó máa nìṣó gbogbo ilẹ̀ yorùbá pátápátá ló wà pẹ̀lú ẹ̀ gbogbo alálẹ̀ yorùbá ló wà pẹ̀lú ẹ̀ adúró tiẹ̀ ẹ síra yín lọ́kàn gbogbo yorùbá tó kù ẹ̀yin ọ̀dàlẹ̀ yorùbá o tẹ́bálẹ̀ fẹ́ dalẹ̀ tẹ́lẹ̀ fẹ́ bà ti yorùbá jẹ́ àbẹ́ ń wọ́nà àtìlẹ̀ fẹ́ bà ti gbòwó jẹ́ àbẹ́ ń pé fẹ́ ṣe aburú kan sí gbòwó gbogbo ọjọ́ tẹ́ bá gbèrò rẹ̀ tẹ́ bá gbìmọ̀ràn rẹ̀ ìjọ náà náà ni ó di òfò mọ́ yín lọ́wọ́ gbogbo ọjọ́ tí ẹ bá dìde tí ẹ bá dìde tẹ gbìyànjú pé ẹ ń bọ̀ wá sọ́nà ẹ ní rí ọ̀nà tẹ fi wọbẹ̀ níjọ́ náà lọ torí pé kí ni ìjà tọkùnrin yìí ń jà ìjà gbogbo wọn ni ìjà èmi ìjà ẹ̀yin ìjà gbogbo wa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ló níjà yìí àti ẹ̀yin tẹ pera yín lólórí àgbà ilẹ̀ Yorùbá lónìí tẹ̀yin bá lọ tán àwọn ọmọ yín Yorùbá ni wọ́n àwọn ọmọ yín Yorùbá ni wọ́n Ìgbòho ń jà fún wọn nígbà tẹ̀yin bá kó rángọ́rángọ́ yìí lọ tẹ gbọ̀run lọ àwọn ọmọ tẹ bí kalẹ̀ ńkọ́ ilẹ̀ yorùbá náà ló máa padà sí àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ yín ilẹ̀ yorùbá náà ló máa padà sí tẹ bá wá lẹ́ẹ̀ fẹ́ lọ sílùú òkèrè ẹ ti gbàgbé pé yorùbá náà ló sọ pé àjò òdùn kó dàbí ilé kò sí bí yàn ṣe máa pẹ́ lájò tó láyé ilé ò mọ̀ pèèyàn níjọ́ kan ní gbogbo ìgbà ilé á mọ̀ pèèyàn pé tó máa bọ̀ wá òun làwọn yorùbá náà fi sọ pé àjò òdùn kó dàbí ilé Ìgbòho ọ̀sà máa bá iṣẹ́ rẹ̀ lọ. àwọn tó jólè tó jólè Ìgbòho òní ni mo fẹ́ kẹ́ mọ gbogbo wọn. èmi o òdodo ọ̀rọ̀ ni màá máa sọ mi ò ní dẹ̀yìn láti má sòdodo ọ̀rọ̀. àwọn tó jólè Sunday Ìgbòho òní ni a tú àṣírí wọn ẹ tẹ̀lé mi ká lọ kẹ̀ wá wo bó ṣe ń ṣẹlẹ̀ ẹ má gbàgbé láti wọ ọmọbìnrin yìí tí wọ́n ń pè ní Délé owó ẹ̀yẹ ẹ wo bó ṣe ṣépè lé mi ní tìtorí òdodo ọ̀rọ̀ mi ò ní dẹ́yìn láti sọ òdodo ọ̀rọ̀ ẹ ká lọ kẹwàá wo tó ń ṣẹlẹ̀. tẹkulé ò bá pani tòde ò lè payàn bẹ́ẹ̀ sì ni yorùbá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní àáfàá sọ̀rọ̀ òjò kù ẹ̀yin náà gangan fúnra yín ẹ gbọ́n tí ọlọ́rọ̀ wí fúnra ẹ̀ Sunday Igboho. ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé bí pólì ò bá pa nítorí olùpa ni àwọn tí wọ́n bá ṣiṣẹ́ yẹn tí kò bá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kan nínú tí wọ́n ń sọ̀kọ́jà àwọn Fúlàní ajínigbà yẹn nínú wọn ò lè já wá sí old house mi yẹn hmm. so ìyẹn mo fẹ́ kẹ́ mọ̀ gbọ̀ngbà táwọn tẹ̀ lè jà síbí ní house mi lẹ́ẹ̀kan wá bá mi ibi tí mò ń gbé lẹ́ẹ̀kẹ́ wá kẹ́ wá sọ ara yín àsálágbára táwọn pé ah, ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni. obìnrin délé owó ẹ̀yẹ tí ń bẹ ní Àkúrẹ́ yìí mo ṣàforíjì fún ẹ aburú ò ní ṣẹlẹ̀ sí ẹ kò dẹ̀ ní ṣẹlẹ̀ sọ́mọ ẹ bákan náà bí mo ṣe fẹ́ kó rí fún ẹ kó rí bẹ́ẹ̀ fèmi náà aburú ò ní ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sọ́mọ tèmi náà torí pé ọ̀rọ̀ tó ń dùn gbogbo wa ni ìmọ̀ràn ni mo mú wá fún gbogbo wa pé ká lè mọ̀ pé àwa Yorùbá là ń ṣera wa láti dáadáa ẹ lọ wo ìtàn Yorùbá bó ṣe bẹ̀rẹ̀ ẹ má gbàgbé o ìtàn Abíọ́lá ṣèbílẹ̀ Yorùbá ni wọ́n ti ti Abíọ́lá jáde níjọ́ tí wọ́n gbé Abíọ́lá tán ti jáde tán fẹ́ gbé e gbogbo tí Yorùbá ń sọ ni pé tẹ̀lé wọn lọ kò sí kankan tó máa fi ẹ́ ṣe tẹ̀lé wọn lọ àwọn náà ní kí Abíọ́lá kó announce ààrẹ as a president Yorùbá yìí náà ni o ó sì tẹ̀lé wọn lọ ó announce ààrẹ gẹ́gẹ́ bí president wọn wá gbé ilẹ̀ inú ilé Yorùbá náà ló wà tán fi tì í jáde ìgbà táwọn ìjọba tán máa gbé Abíọ́lá tán fi gbé lọ òkú Abíọ́lá la padà rí nínú ẹ̀ náà nínú ọ̀rọ̀ Yorùbá náà ẹni tí wọ́n á ní kó wá jẹ́ olórí ṣe bọ́ ọmọ yorùbá ni ẹ jọ nígbà náà lọ́hùn yorùbá tó fi so lórí àyè wà fún un láti pe abẹ́lá pé kó wá máa so lórí rẹ̀ lọ ọkùnrin náà ọkùnrin yorùbá yìí náà kò gbé olórí fún abíọ́lá títí tán fi pa nígbà tí wọ́n ń wá bọ́sẹ̀ tí wọ́n fẹ́ fi jẹ olórí ṣé bí yorùbá yìí náà ló dìde ló sọ̀rọ̀ nínú newspaper kan gbogbo yín náà lẹ yorùbá náà ó ní abíọ́lá kì í ṣe mìṣẹ́yà nàìjíríà kò sẹ́ni tó lè ran nàìjíríà lọ́wọ́ yorùbá náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yorùbá àwa là ń dára wa là á fẹ́ràn ara wa. ohun tí mo fẹ́ tẹ̀ mọ́ ni pé dúkú yóò bá pani tòde ló ni àwọn tí wọ́n wá ṣiṣẹ́ yẹn tí kò bá lọ́wọ́ àwọn ọmọ yorùbá kan náà tí wọ́n ń sọ̀rọ̀ bọ́jà àwọn fúlàní àgbẹ̀gbẹ̀nipa yẹn nínú wọn ò lè já wá sí ọ̀dà ọ̀sùn yẹn. ó ti rẹ̀ síwájú láti gbìjà àwọn yorùbá pẹ̀lú ìyà tó ń jẹ wá lọ́jọ́ tó ti pẹ́ tí àwọn fúlàní yìí ń fi yorùbá ṣe tí ẹ̀dá ọlọ́run kankan ò lè sọ̀rọ̀ oníkálukú dákẹ́ jẹ́jẹ́ oníkálukú ò lè sọ̀rọ̀ lọ́kùnrin lóbìnrin oníkálukú ò lè sọ̀rọ̀ gbogbo èèyàn ló sunkún sára pẹ̀lú ìyà tí fúlàní ń fi jẹ wọ́n àmọ́ Sunday Igboho yìí náà ló wá dìde láti gbìjà ilẹ̀ yorùbá kàkàkárí ení èjì ẹ̀ta tí ó mọ̀ tẹ̀lé Sunday Igboho nínú àwọn yorùbá síbi ilé rẹ̀ lẹ́tún wá lọ́njọ́ yorùbá náà ni o fúlàní ò lè mọ ilé Sunday Igboho láti lọ jí ilé Sunday Igboho ṣèbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín láìpẹ́ yìí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dìde ló ń bú mi náà ń sọ ìsọkúsọ sí mi lérí òdodo ọ̀rọ̀ tí mo sọ pé àwa yorùbá àwa lọ dalẹ̀ èèyàn àwa nìkan èèyàn àwa la fẹ́ràn ara wa àwa la máa sọ̀rọ̀ míì láàárọ̀ tó bá dìrọ̀lẹ́ yóò yí padà àwa la máa sọ̀rọ̀ míì lálẹ́ kó tó di àárọ̀ ọjọ́ kejì ọ̀rọ̀ náà ti yí padà àwa ni aṣenibánidárò àwa ni aṣenibánidárò ẹ̀dá àwa ni aránmọlọsójú ogun aránmọlọsójú ológun ojú ogun àpadàbọ̀ wámọ́ ó kú o kò kú o kò kàn wá ṣe lásìkò sí ló yẹ kí àwa Yorùbá ká tún wá máa gbèjà àwọn Fúlàní ni èló náà fẹ́ gbé fún yín láti lọ jí ó Sunday Igboho tẹ́ ẹ lè kọ̀ sí wọn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́sẹ̀ kan yìí afàyín lọ́lọ́wọ́n ọba lọ́wọ́ afàyín elédùà lọ́wọ́ tẹ́ ẹ lọlé láti lọ torí pé irú àwọn tó ṣe irú nǹkan báyìí bọ́ bá pàdé Sunday Igboho náà láàrin òkùnkùn wọ́n á gbìyànjú láti ṣe nǹkan burúkú pẹ̀lú Sunday Igboho ṣùgbọ́n wọn ò tó bẹ́ẹ̀ torí pé ẹni Ọlọ́run bá ń fẹ́ agbára ẹ̀ta ò ká ẹni táyé bá dẹ̀ ń fẹ́ náà lọ́lọ́run fẹ́ gbogbo ẹni tọ́lọ́run bá ń fẹ́ ayé ń fẹ́ ẹni táyé bá ń fẹ́ lọ́lọ́run bá ń fẹ́ òun ni ọ̀rọ̀ Sunday Igboho gbogbo àlà ń fẹ́ràn Sunday Igboho aburú kankan ò ní ṣẹlẹ̀ sí Sunday Igboho láéláé iwájú iwájú báyìí ni ó máa lọ òkè òkè ni ọ̀pá ìbìtì ń rí sí òkè òkè ni Sunday Igboho máa máa lọ ó ṣe mí níyàlẹ́nu nígbà tí mo sọ̀rọ̀ yìí láìpẹ́ yìí àwọn kan gba tèmi mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń ka comment tẹ́dẹ̀ ní àgbọ́yé púpọ̀ lérí ọ̀rọ̀ Yorùbá mo dúpẹ́ fún gbogbo yín òkè òkè lọ́lọ́wọ́ yín ó mọ̀ rèé ẹ ní ṣubú láíláí ẹ ní ṣubú dànù láíláí ṣùgbọ́n ẹ̀yin tí ẹ gbọ́ mi yé tó já sí pé ẹ kàn gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ wọ́n kàn kọ no lásán lẹ́yìn náà ń tẹ̀lé no mo kí ẹ̀yin náà ẹ̀yin náà ṣe púpọ̀ mo kí yín púpọ̀ ẹ ronú jinlẹ̀ dáadáa yín Yorùbá àwa la ṣera wa àwa la tàlú ara wa fún àwọn ará kejì ẹ wo gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ Yorùbá lónìí gbogbo tí ń bẹ nílẹ̀ Yorùbá NTA Television ilẹ̀ Yorùbá ló wà ṣèbá àwọn elédè àwọn elédè ti bí àwọn náà ń so lérí níbẹ̀ Mohammed Muritala airport ilẹ̀ Yorùbá ló wà ẹ lọ síbẹ̀ lónìí àwọn ará bíi ló so lórí níbẹ̀ Nigerian Port Authority ṣebí Yorùbá ló ń bẹ níbẹ̀ ilẹ̀ Yorùbá ló wà ẹ lọ síbẹ̀ lónìí àwọn tó hẹ́ẹ̀dì bẹ̀ àwọn ará bíi ló wà ń bẹ̀ ṣèbá àwa Yorùbá náà la Yorùbá lọ́pọ̀ ẹ jẹ́ ká ronú àwa Yorùbá ẹ mọ̀ jẹ́ ká síra wa Sunday Igboho tó dìde ẹ jẹ́ ká gbárùkù tì ẹ jẹ́ ká dúró tì í lọ́tún lósì gbogbo ẹ̀yin tìlú òkèrè àti ti áfíríkà ẹ jẹ́ ká dúró tì í nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ká wà lẹ́yìn ẹ̀ gidigidi ká wà lẹ́yìn ẹ̀ gbákógbákó ká sì máa bẹ ọlọ́run bá pẹ̀lú ẹ̀ ẹni tí ò bá lè tẹ̀lé Sunday Igboho jáde jẹ́ ẹni tí ó mọ gbàdúrà fún Sunday Igboho pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe láéláé n tó dáwọ́lé yìí kò rí yanjú ni ọ̀mọ̀ràn mi fún gbogbo wọn Yorùbá nìyí ìmọ̀ràn fún gbogbo wa nìyẹn ẹ jẹ́ ká sọ̀rọ̀ wa nìkan ẹ wo ọwọ̀ yìí tá a bá di ọwọ̀ ní ọyọ kan ṣoṣo tá a bá mú ọyọ kan ọyọ kan dùn sẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá mú òdìdí òṣùṣù ọwọ̀ kan tá a bá pa papọ̀ yóò gbálẹ̀ yóò ṣe gbogbo nǹkan ẹ wo ilé tá à ń kọ́ yìí lónìí bá a bá ti blọ́ọ̀kù bọ́nu ara wọn ilé ò lè dúró ẹ jẹ́ káà náà sọ̀rọ̀ àdì blọ́ọ̀kù tí ó sọ lé tí ó sọ lé tí ó sọ odidi lé tí ó sọ di lé odidi kan ẹ jẹ́ ká wọnú ara wa ká dì kan náà pẹ̀lú ara wa ẹ jẹ́ ká ṣe ìṣọ̀kan láàrin ara wa ẹ má jẹ́ ká tún máa dalẹ̀ owó tán fẹ́ fún wa kò tó nǹkan kan àwọn owó yìí náà làwọn bàbá bàbá wa yìí ti ń gbé àgbààgbà láti jọjọ́ ẹ̀ tán fi tà wá ẹ má jẹ́ káwọn náà tún wà lára pa tún fẹ́ máa gbowó láti fẹ́ ba aláàánú wa láti fi fẹ́ fi ba ti aláàánú wa jẹ́ mo tiẹ̀ gbọ́rọ̀ ọkùnrin kan wọ́n pe ẹni ẹ̀ ní Fẹ́mi tí òun náà sọ pé Sunday gbowó gbowó lọ́wọ́ òun òun wà láwọn tí Sunday gbowó Fẹ́mi Òjòdú tó tún pariwo Sunday Igboho káàkiri pé Sunday Igboho gbowó lọ́wọ́ òun ẹ má ti politics bọ kí tá à ń sọ yìí ẹ̀yin politician ẹ máa ṣe tiyín lọ́tọ̀ ẹ jẹ́ káwa tí wọ́n ń jàjà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ káwa náà máa ṣe tiwa lọ́tọ̀ Ìgbòho làwa ti síwájú nǹkan kan ò sì ní ṣègbòho lágbọ̀rọ̀ lọ ní àṣẹ Ọlọ́run ọba gbogbo àwọn àfa ilẹ̀ yìí náà ń ti gbòho àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n fẹ́ ti gbòho kódà àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n fẹ́ tìgbòho ẹ jẹ́ ká dìde ká dúró ká ṣàdúrà fún gbogbo pé kọ́lọ́n kó ràn án lọ́wọ́ kó jẹ́ kó máa tẹ̀síwájú gbogbo àdáwọ́lẹ̀ rẹ̀ kò ní jábọ́ kò ní ṣubú láéláé ìmọ̀ràn mi fún gbogbo wa ni pé ẹ jẹ́ ká sì dáadáa láàrin ara wa ẹ jẹ́ ká múra wa ní ṣọ̀kan ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa ẹ jẹ́ ká dúró tira wa ó bẹ̀rẹ̀ láti Ondo Èkìtì Kwara Ọ̀ṣun Abẹ́òkúta èkó gbogbo ilẹ̀ yorùbá jẹ́ ká sọ̀rọ̀ alọ́kan tá a bá dúró tá a ṣe dédé àwọn ọ̀tá ò ní ríbi wọlé sí wa lára ṣùgbọ́n tá a bá ṣe dédé láàrin ara wa tá à ń wo towó wọ́n á padà wọlé sí wa lára gbogbo ìgbìyànjú wa akitiyan wa irọ́ ló máa padà já sí mo rọ gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa àti ẹ̀yin tí ẹ fẹ́ tiwa ọlọ́run ò ní padà lẹ́yìn gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ẹ fi ń tẹ̀lé Imam Paris ọlọ́run ò ní padà lẹ́yìn atọkùnrin àtobìnrin òdodo ọ̀rọ̀ lèmi máa sọ mi ní padà sí lẹ́yìn láéláé torí pé àdìsí anabiwa muhammad sallallahu ó sọ ó ní kulhaku wàláwùká náà mo ràn sọ òdodo ọ̀rọ̀ kódà bó jásí pé òdodo ọ̀rọ̀ yẹn kòrò òdodo ọ̀rọ̀ yẹn náà lèmi náà máa sọ